نورا ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين lẹ́yìn ìgbà tí a bẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe odi ìṣọ́ kó ṣọ́ wa kúrò níbi aburú ṣetán kó ṣọ́ wa kúrò níbi aburú ahọ́n wa kó sì sọ wa kúrò níbi aburú àsìsọ àti àsìtú bismillahir rahmanir rahim abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ́ gbogbo wa láyé bẹ́ẹ̀ sì ni tó bá dijọ́ ìgbìndé alìkìyàmà òdo ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ náà ọlọ́mọṣẹ́ kẹ́ èmi àti ẹ kúnú ẹni tó lọ́wọ́ ọba yóò kẹ́ níjọ́ náà. àmín. ọba ní nígbà tá a ti sọ̀rọ̀ Musa àti ìwé tá a fi rán Musa lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tí Musa ti lọ tán wọ́n kọ fàyínà alẹ́ afẹ́rìhìn bìín zabni Maryam. بسم الله الرحمن الرحيم وقفينا على bàrí bí ẹ̀sán lè bàrí àwọn. ọlọ́wọ́ bá ní wọ́n kọ̀ fa iná nínú èdè lárúbáwá tí wọ́n bá ní kọ̀ fa ìpàkọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìpàkọ́ ló ń jẹ́ kọ̀ fa wọ́kọ̀ fa iná ẹ̀ sì ní pé tá a bá wo ṣéwájú ní ìpàkọ́ wà bẹ́yìn ẹ̀yìn ni ẹni tó bá dé lẹ́yìn èèyàn ilé abá máa ń sọ pé wákọ̀ fáyínà ìyẹn túmọ̀ sí pé a fi tẹ̀lé bóun ṣe ń lọ báyìí ó fẹ́ lè máa wò pàkọ́ rẹ̀ lọ́ọ̀kan wàkọ̀ fáínà alẹ́ àzàrín ọlọ́wọ́n bá ní a fi orí pa àwọn ànábì ọlọ́run tó ṣáájú a fi bẹ̀ẹ́yìn ọlọ́wọ́n bá ní a fi ọmọ a orí pa ọlọ́run èyí tó ṣáájú ó náà ní Musa. alaihissalatu wassalam kí ni ìdí tọ́lá ọba fi sọ pé àlá áfáàrì yìí ìyẹn túmọ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run ojúpó kan náà ni gbogbo wọn tọ̀ lọ́lọ́run ọba òfin sọ pé àlá áfáàrì yìí kò sọ pé Musa nìkan àlá him him yẹ gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú wàkọ̀ fáìnà àlá áfáàrì him. وقفينا على آثارهم بعيسى بن مريم أي جعلنا عيسى يقف آثارهم ntọ́lọ́wọ́n bá ń sọ fún wa ń bẹ̀rẹ̀ ni wípé àwọn ọlọ́run àwa mú Ìsá náà wá máa tọ eré pa àwọn ànábì ọlọ́run tó ṣáájú nítorí pa ànábì lòun náà gẹ́gẹ́ báwọn tó ṣáájú wọ́n ṣe jẹ́ òǹjíṣẹ́ ọlọ́run bí wọ́n ṣe jẹ́ ànábì ọlọ́run bẹ́ẹ̀ náà ni Musa jẹ́ ànábì ọlọ́run wakọ̀ fáìnà àlà àfàrìhìn bí Isa ní Mariam ọlọ́run bá ní ìgbà tí ànábì Musa lọ tán ojú pé tí Musa gbé kalẹ̀ ó náà ní wípé ká má sin ẹnìkan kan ọlọ́run tó dá wa ní ká má sìn bẹ́nìkan bá pa ẹnìkan kó náà padà gbogbo àwọn òfin yìí bó ṣe ń bẹ nìyẹn nínú gbogbo òwe tá a fi ránṣẹ́ ọlọ́run bá nígbà tí anábì Ìsá náà wá dé òun náà ṣe tiẹ̀ lọ́tọ̀ wakọ̀ fàyínà aláàbàrìhìm. wakọ̀ fàyínà aláàbàrìhìm bí Ìsá bin Maryam musadikọ ìrìnà bẹ́ẹ̀nà àdéhì mi náà tẹ́. ọlọ́run nígbà tá a mú anábì Ìsá náà dé gbogbo ohun tóun náà ń sọ pátápátá musaddiqan lima bayna yadayhi mina tawrat. musaddiqan lima bayna yadayhi mina tawrat. musaddiqan yẹn ó rí pé wọ́n fún ní fatia nasibu yẹn lórí hal ni musaddiqan lẹ́ni tó ń gbà lódodo lẹ́ni tó ń jẹ́rìí òdodo gbé. máa bẹ ìrìnàyàdé ìwé tó bá ń ìwé tó bá ń lẹ̀ ó náà ni ọ̀rọ̀ ìsá ọrọ tiẹ̀ náà ń jáwé lórí ìwé tó bá ń lẹ̀ mina tàwọ̀ mina yẹ kì í ṣe mi ń tẹ̀bọ̀ ìdíyà mi ń bàyà níyà ni ìyẹn fi ń ṣàlàyé ni mi ń bàyà níyà nìyẹn kì í ṣe mi mi ń tẹ̀bọ̀ ìdíyà tó bá dùn rárá. mímìẹ mímìdàyà níyà ni ó ń ṣàlàyé fún wa kí ni ànábì Ìsá bá lẹ̀ tàwọ̀rẹ́ àtàwọ̀rá òun náà ló bá ọlọ́run ọba ni musaddiqan lima bayna yadayhi. musaddiqan lima bayna yadayhi minat tawrat. ọlọ́run ọba nígbà tá a ní kí Ìsá náà ó dé lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tànàbí Mùsá ti lọ gbogbo wa la mọ àlàyé lérí ìgbà tánàbí Musa padà wá tán sí alkefibul ahmer ọlọ́run kádàrá kí anabi Musa kó dé Baitul Maqdis òun ò débẹ̀ yushau anabi Harun ìgbà náà yushau náà ń bẹ anabi Musa òun ò débẹ̀ àmọ́ nígbà tó ń lọ tán ẹgbẹ̀rún ọdún sígbà yẹn ọlọ́run wá gbé ànábì Ìsá dìde alayhi salatu wassalam lóbi jẹ́ pé tó bá pa ànábì ọlọ́run ọba míì sì tó ń bẹ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì mi ò bá ti ti jáde torí bá ànábì ti lẹ́mùsìn ó ti lé ní ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún ọdún mẹ́rìnlá abẹ́ẹ̀kọ́ ó ti lé tánàbí ti lọ látara àti eléyìí ṣùgbọ́n kò ní sànàbí ní ìmọ̀ wà máa ń yàgbà ìnù bú wà báàdà nàbí yìí náà Muhammad fawwa káàkiri zindiq ẹnikẹ́ni tó bá tún pe àpè mọ́ra apá nàbí tún bẹ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfáà ní kèfèrí ni kódà kó máa kírun látara àdí eléyìí lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ọlọ́run wá gbé ànábì Ìsá dìde ìgbà tọ́lọ́ ń gbé dìde musaddiqan lima bayna yadayhi ìwé tó ń bẹ ńlẹ̀ tí í ṣe tàwórẹ́tà òun náà ni ànábì Mùsá òun náà ni ànábì Ìsá ń tọ̀ òun náà ló ń ṣiṣẹ́ tọ̀ àlàyé rẹ̀ náà ló ń ṣe lóòjẹ́ pé nínú bíbélì wọ́n lọ sọ pé òun ò wá láti wá ṣe kí ni láti wá láti wá pa òfin jọra wọn bẹ́ẹ̀ bí kìí ṣe pé láti wá ṣe kí ni ìmúṣẹ yẹn náà lọ́lọ́run pè ní mùsọ́dìkọ́ lima bayna yadayhi. mùsọ́dìkọ́ lima bayna yadayhi minat Tawrat. ó gbé bàtà náà bí sáde èyí tó bá lẹ̀ kí ṣe Tàórátà àwọn tí wọ́n há Tàórátà sórí àti àwọn tí wọ́n ti yí Tàórátà ìgbà tánábì Ìsá wá dé wá ní nǹkan nítorí ń sọ yẹn kì í ṣe tó ń bẹnu tàwòrán torí pé Ọlọ́hun bá fi ìmọ̀ tàwòrán tà ó fi mọ ànábì Ìsá ó wá ń ṣàlàyé ìyẹn wá ń ṣe déédéé pẹ̀lú àwọn tó jẹ́ onímọ̀ nípa tàwòrán tà àwọn náà ń sọ pé lóòótọ́ ni nítorí ń bẹ ń bẹ nítorí ń bẹ ń bẹ musaddiqan ànábì Ìsá òun wá ń jẹ́rìí lẹ́ni tó ń jẹ́rìí sí ní ń bẹnu ń bẹ ń èyí ń bẹ́ ń bẹ̀ yìí ò sí ń bẹ̀ ìgbà wo ló wá dé náà ìyẹn wá ń jọ wọ́n lójú pé à ń gbà wo ni wọ́n bí ọmọ yìí tó sì ń sọ tí ń bẹ́ẹ̀ mú tàwọ́rẹ́ta fún wa ìjọ ò sí ń bẹ̀ tó sì ń sọ fún wa mínà tàwọ́rẹ́. ẹ̀fọ́ dúkọ̀ ní mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ mínà tàwọ́rẹ́. رسوله وآتينا الإنجيل وآتينا الإنجيل وآتينا الإنجيل فيه هدى ونور ọlọ́ọ̀bá ní anábì ìsá náà tó ń ti wípé ẹni tó ń bẹ́ńlẹ̀ tí í ṣe tàwọ́rẹ́tà ó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn síbẹ̀síbẹ̀ àwọn ọlọ́run ọba wa fún níwe tiẹ̀ náà wà á tẹ̀yìnáhùn injil afún isa ọmọ mẹ́ríàmà afún ní injil. ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló padà di wípé oúnjẹ báíbù injil lọ́lọ́ ọba pè ntọ́lọ́ ọba fún ànábì Ìsá nìyẹn wà á tẹ̀yìnáhùn injil ìlànà ìdílé bí ìhúdọ̀ ọ̀nù. ọlọ́run ní afún ìsọ ọmọ Mariam afún ní Injil fi yìí ó ń bẹ nínú Injil ta fún ìsá yẹn hudan ọ̀nà ọmọ ń bẹ ń bẹ wà nùúrù ìmọ̀lẹ̀ ń bẹ ń bẹ èyí ta fún ìsọ ọmọ Mariam gangan ìmọ̀lẹ̀ ń bẹ ń bẹ ìmọ̀nà ń bẹ ń bẹ wàmùsọ̀díkọ́ nínú ẹ̀bẹ́ ìnà ẹ̀bẹ́ ìrìnà tó tún bẹ nínú gbé in tó ń bẹ akálàṣe ó ń bẹ níbi ṣíṣe àwọn òfin kan èyí tó le tẹ́lẹ̀ kọ́lọ́ ọba ó tún dẹ̀ nínú òfin ti Musa nínú òfin ti Isa ìyẹn ṣẹlẹ̀ nígbà tọ́lọ́ ọba gbé ànábì Isa dìde àmọ́ ìpìlẹ̀ òfin gangan bákan náà gbogbo ẹ̀ ṣe rí. مصدقا ومصدقا لما بين يديه من التوراة ọlọ́ọ̀bá nígbà tá a wá fún anábì Ìsá ní ìnjíìlì ìnjíìlì yìí ìmọ̀lẹ̀ ń bẹ ń bẹ ìmọ̀nà ń bẹ ń bẹ tó ń bẹ nù rẹ̀ sì tún jẹ́rìí gbé ihun tó ń bẹ nù àtàwọ́ra èyí tá a ti fi ránṣẹ́ ṣáájú fanabi musa. wàhídà ọlọ́mọ ìfọ̀tẹ́lì ló tẹ́pẹ́. injil ta fún anabi isa huda ọ̀nà mọ̀ ń bẹ́ńbẹ́ wọ́n máa ń wọ ìfọ̀tẹ́lì ló tẹ́pẹ́. wá fún bẹ́ńbẹ́ fún gbogbo ẹni tó bá bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀fì rí pé kí nìdí wallahu alam tọ́lọ́wọ́n bá fi sọ yìí fún wa òun náà ni wípé ọlọ́run ń to àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ yóò padà lọ fi sọrí ìtànẹ́bì náà oúnjẹ ká mọ̀ wípé ṣáájú kánẹ́bì ò tó dé àwọn ànẹ́bì ọlọ́run ti ṣáájú tọ́lọ́run sì fún wọn níwèé tọ́lọ́run ọba fún wọn ní tíra ní tó wá ń bẹ nínú tíra tẹ́ni tó ṣáájú ẹni tó bá dé yóò mọ jẹ́rìí sí ní tó ń bẹ wájú ni kò ní takora wọn nítorí pọ́bẹ̀ ọlọ́run kan ni wọ́n ti wá. anábìá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní gbogbo àwọn anábì ọlọ́wọ́ bá tẹ rí yẹn ọmọ bàbá kan ní gbogbo wọn ìyá wọn ló yàtọ̀ owó tánàbì ń pa fún wa ni wípé ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo wọn ti wá iṣẹ́ kan ni gbogbo wọn mú wá ṣùgbọ́n bí ta ẹran kó wá sí lọ́tọ̀ọ̀tọ̀ rìsáàlà kan mẹ́sẹ̀jì kan náà ni gbogbo wọn wá ń sọ àní ẹ̀bùdó lọ́ọ̀ha ó náà ní káwọn èèyàn máa sin lọ wájú tẹ́ níbù tọ̀bùtì ẹ sì fi òṣàlẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n mú wá nìyẹn ìdí tó fi ń jẹ́ mùsùlùmí nìyẹn torí pé mùsùlùmí lẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run nìkan tí ń sìn tí ò sí nǹkan míì ọlọ́run bá nínú ìwé tó ń bẹ lọ́wọ́ ànábì Ìsá ti ń ṣe Injil nígbà náà ìgbà náà hudan ọ̀nà àmà ń bẹ̀ ń bẹ̀. wàhùdán wọ́n mọ̀ ìfọ̀tà mọ̀tàkì. sọ nípa quran náà ọlọ́wọ́ bá dáa fúlá mi dúró alíkàlùkìtà fúlá rẹ̀ bá fi. ìlà ìlmọ̀tàkì. gbogbo òwe lọ́wọ́ bá fi ránṣẹ́ ìmọ̀lẹ̀ ń bẹ̀ ń ọ̀nà àmà ń téèyàn bá ń kà èèyàn máa rí tọ̀sọ́nà ń ọlọ́ba wa ṣe eléyìí nípa ìnjílà tó ń fi ránṣẹ́ sí anabi wa Isa. aleyhi salatu wassalam. kò sí ṣìnà kankan nínú ìwé ọlọ́run amọ́ngbà tí ọjọ́ wa ń gorí ọjọ́ táwọn ènìyàn ń yọ kúrò tí wọ́n ń fi kún tí wọ́n ń yọ kúrò tí wọ́n ń fi kún tí wọ́n ń tu sédè míì ẹwà rẹ̀ wá ń já nítorí pé nínú àwọn èdè kan tí wọ́n bá pèèyàn ní ọmọ ó lè má túmọ̀ sọ́mọ lápòjúwe nínú èdè ìgbìrà tábà ní ọ̀tá mi sẹ́wọ̀n pọ̀ rẹ̀ nù abẹ́kọ̀ kẹ́nìkan wá mọ̀ túmọ̀ rẹ̀ wípé ọ̀tá wípé ẹni tí ò fẹ́ràn yàn so nígbà tó di pé ká máa tú ìnjílù ká máa tú sédè sédè sédè sédè àsáwọ̀ wà wọnú ẹ̀ tó fi wá débi tó délé ni tó fi wá di pé àsáwọ̀ ló pọ̀ ju èyí tó dódodo tó kù ń bẹ̀ tá ń gbé kiri lónìí ọlọ́ni ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe wà nípìnlẹ̀ nígbà tá a fún Ànábì Ìsá ní Injil ọlọ́run ọba ní hudan ọ̀nà máa ń bẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ kan wọ́n mọ ìbọn tẹ́ mo tẹ́ kí wáàsí ń bẹ̀ ń bẹ̀ fún gbogbo ẹni tó bá lè bẹ̀ tó bẹ̀ gbogbo olùpáyà ọlọ́run wáàsí ń bẹ̀ ń bẹ̀ eléyìí ò wá túmọ̀ sí pé bá a ṣe wá sọ pé ìwúdà ń bẹ ń bẹ wá sí ń bẹ ń bẹ kó wá sí pé wọn mùsùlùmí òòrí Kùránì kà mọ́ bíbélì lókun tó wà ń gbé kiri àwọn ti ní wá sí ń bẹ ń bẹ níbo ọ̀dùjá alukur'an nasikhan lilkutubi samawiya sabiqa wa musaddiqan lima nígbà tó lọ́wọ́ wá sọ Kùránì kalẹ̀ ọlọ́run ṣe ní ìwé tó tó mi gbogbo wọn gbogbo wáàsí tó ń bẹ nínú tàwórẹ́tà ọlọ́run fi sínú Quran gbogbo wáàsí tó o fẹ́ mọ̀ nínú Injila ọlọ́run kó sínú Quran nítorí kíni ẹjẹ́ àwọn àpéjúwe tó súnmọ́ déèyàn bá ní kọ̀mpútà téèyàn wá kó àwọn dọ́kúmẹ́ǹtì datas tó pọ̀ lórí ẹ̀ téèyàn wá ń páyà pé fáírọ̀sì lè wọnú ẹ̀ ẹ̀dá kún kí lèèyàn ó ṣe naam èyí ṣe kí ni ẹ wà lọ ṣe backup nítorí pé tí fáírọ́ọ̀sì bá kó sínú yẹn kò ní í débi backup yẹn kò ní í débẹ̀ abẹ́ẹ̀kọ́ nítorí pé gbogbo àwọn òwe tó ṣáájú ọlọ́run ọba ti mọ̀ wípé ó ṣe é ó súnmọ́ kọ́wọ́ ọ̀bàjẹ́ wọnú ẹ̀ ọlọ́run wa kó gbogbo ẹ̀ sínú alukur'an èyí tí ọwọ́ ọbàjẹ́ ò ní wọ̀ láéláé. ń tó sọ lọ nìyẹn tá a bá ní ká ṣàlàyé ọlọ́dún nítorí pé we are in computer age a máa fi ṣàpèjúwe kó lè yé agbóhùnni ẹ̀yin ò lè jẹ́ kó yé wa ká lè gbọ́ yé tábà sọ fẹ́ lòmí gbogbo gbogbo àlùkìyàmà gbogbo ohun tó ṣe pátápátá nínú tí àkékeré kan náà ni wọ́n fi kọ́ ọlọ́run yóò wá rò pé ah tí nǹkan kékeré báyìí náà àgbà gbogbo ẹ̀ jọ̀mọ́ ẹ̀jẹ̀ ká wá àsìkò tá a wà yìí gbogbo ètò àkúrò pátápátá gbogbo ẹ̀ ó lè má ju bí síìmù báyìí lọ gbogbo dọ́kúmẹ́ǹtì pátápátá àdúrà ni gbogbo dọkumẹ́ntì gbogbo dọkumẹ́ntì gbogbo ọ́fíìsì àpò ìpátá gbogbo ẹ lè mọ ju bíi síìmù báyìí lọ sábà ti fi sínú kọ̀ǹpútà báyìí nínú sísítẹ̀m yóò sì máa gbé gbogbo ẹ̀ jáde mr alágbájá gbogbo ẹ̀ ó ti wà ń bẹ̀ mr alágbájá gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ nínú flash drive flash drive tiẹ̀ tún tóbi technology ti jù yẹn lọ ibi <laughs> tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ń lo dískẹ́ẹ̀tì nígbà tó tún yá flash drive tún dé lọ́wọ́lọ́wọ́ ń sìn tó tún ju ju flash drive lọ́sí ti wà gbogbo ìrújù pọ́npọ́ báyìí lọ títí tí gbogbo ògbésí ayé rẹ yọ wá wà nù nǹkan kékeré tó bá sọnù hmm? ọ̀la mẹ́nu bí àṣẹ nìkan. wàhùdà wàmọ̀ ìfọ̀tẹ́ ìlú mọ́tàkì.